عباد الله ẹ̀tọ́ ẹlẹ́sẹ̀ nínú àwọn ẹ̀tọ́ òkúlórí wa òun náà ní káfí káàbọ̀ mẹ́lẹ̀ káfí ẹ̀kú káàbọ̀ mẹ́lẹ̀ ọ̀ràn yẹn lè léyìí jẹ́ lórí gbogbo àlùmọ́ kíkí kára wọn kẹ́ nínú wa àwọn ẹni tó mú iṣẹ́ káàbọ̀ mẹ́lẹ̀ tí wọ́n mú ṣe lọ́nà tó ti jẹ́ kí tí òkú mùsùlùmí bá kú àní fitilẹ̀ ká pàtì lókè pẹ̀ láì sin nítorí pé tí gbogbo wa pátá polongo wa tá a bá pọ̀ láti jẹ́ ike arí nínú wa àwọn ẹni tó ń lọ sí òkú mùsùlùmí sin gbogbo wa pátá láti pàṣẹ ọlọ́run rẹ̀ lẹ́dàá wa torí ẹ̀ ìdájọ́ kásìn òkú fọ́ọ̀rù kìfáyà ọjọ́ ọ̀ràn yẹn tọ́jú táwọn kan bá ti ṣe ẹ̀sìn òsì lórí àwọn yòókù mà eléyìí ní tí ẹnu àwọn olùmọ̀ nípa ìsìlámù tó kò lé lórí torí tá bá fi òkú sílẹ̀ lókè pẹ̀lú dáàbò mọ́lẹ̀ àti fi iyì rẹ̀ àti fi ráàlì àpọ́nlé ọlá àti àdúlọ́rùn tọ́lá ti fún mùsùlùmí àti bàjẹ́ nìyẹn yóò ti tún tara pé akọ̀ láti gbèsè yóò ti nǹkan tó ti pín rùn òórùn rẹ̀ ọ̀bẹ̀rẹ̀ sí ní yọ àlàyé lẹ́nu òní jẹ́ fún wa ní múmi kámẹ́bà kórìíra jíjẹ́ tá a àbí ká gbìyànjú láti rí i pé tó kù bá kú àwọn ọ̀gá nínú wa wọ́n lọ ṣètò àtẹ̀gbé sí ọlọ́run ẹgbẹ́ lẹ́dá wa wọ́n sọ fún wa nínú àlùkò áàlù wọ́n lè tó ma amáyájọ́ òun fún àkọ́bá wa lẹ́yìn rẹ̀ onáàni ọlọ́run ẹgbẹ́ lẹ́dá wa ìlọ́gbẹ̀mí rẹ̀ lọ́pa ó sì pè sínú sàárè àpọ́nlé lọ́lọ́run tó lè ṣe fún mi yẹn nítorí pété ọ̀gá tó bá fún wọn ṣe wá ní àbá tẹ́ púpọ̀ àbá títẹ́ ní tó ní ìkan lọ títí lẹ́yìn náà ni ní ìgbà tí ewúrẹ́ àbábùtà bá kú ẹgbẹ́ ti gba tata náà ni ọ wà orí òkè ìgbẹ́ náà ni ọ wà tí òun rẹ̀ tí ọ máa yọ ọkùnrin yẹn lẹ́nu tóní kálukú ọmọ ọkọ ọdún tó bá ti súnmọ́ ti tọ́ wà tí wọ́n sì ní mọ́wọ́ kúrò mú wọn àtúntàbárí káwọn sí náà ti fi tọ́ wà bọ́mọ èèyàn náà bá ti sèré nù ọ̀rọ̀ yẹn ló jẹ́ káàdì òkú sí kọ́lá tó ti pẹ́ ni tó kú yẹn kẹfẹ́ lé ní o. هو أن يبقى وارد لسوة أبو طلحة الأنصاري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم أمر يوم بدر بأربعة وعشرين رجلا من صناديد قريش فقذفوا في طوى من أقواء بدر في طوى من أقواء بدر الحديث رواه الإمام البخاري ولكن صلى الله عليه وسلم ọ̀pá láti gbogbo èèyàn mẹ́rìnlélógún nínú àwọn ẹgbẹ́ tí a bẹnu kan nínú àwọn kẹ̀kẹ́rì kúrẹ́ yìí lọ́jọ́ fún wọn ta ọdún gbàgbà ànábì ní fún ọkọ wọn dàtí lọ kàga kàga tó ṣe pé wọ́n fi òkúta wọ́n fi máa mú sí nínú wọ́n má bàa máa fa ya eléyìí ti bẹ ní bàlù ọ̀kan nínú àwọn kàga bàlù torí bẹ́ẹ̀ ànábì fún wọn àwọn àgbà nínú àwọn gbèbèrè kúrẹ́sì wọn dà sínú kòtò nǹkan máa jẹ́ sáré wọn. ètò túmọ̀ sí pé tó bá gbọ́ kan nínú àwọn tọ́jú mọ̀lẹ́bí wa mùsùlùmí àbí iye kan àbí ìbátan rẹ èló sọláìsì ẹni náà wá sọláìsì ní káfíìrì àwọn arẹ́nìkan nínú àwọn tọ́jú gbèbèrè ẹgbẹ́ rẹ tí wọ́n wá sáyà rẹ palẹ̀ rẹ má lọ sí ìwọ́jọ́ jẹ́ mùsùlùmí yẹn tó yẹ pé ọmọ ní mọ̀lẹ́bí rẹ ṣùgbọ́n tó ti pín kẹfìrí lò ó burúkú wọn náà lọ ìgbẹ́lẹ̀ kan tó sí torí kọ́ máa bá àwọn adóòrò para yìí kẹ́ ó ti ṣẹlẹ̀ wípé bàbá àlè ibn Abi Talib ọ̀bí ọ̀gbọ́n àwọn Abu Talib kò kún kẹfìrí ní ìgbà tí Abu Talib tó kún kẹfìrí àwọn kẹfìrí àwọn pátì wọn ò mọ́tò tó àti sìn nítorí pé tí ẹnìkan nínú àwọn kẹfìrí yìí táwọn bá ti mọ̀ kọ́lẹ́ nìkan tọ́jú ìyàn rẹ̀ nínú àwọn mùsùlùmí òun ní kápíkù àti sáàyàn rẹ̀ òun ní gbìyànjú àti lọ gbé sí òun ní ti lọ́yẹ káwọn ọmọ rẹ̀ káwọn wá sí ọwọ́ àgbẹ̀ ànábi sọ̀rọ̀ bá àdúgbò àbẹ́rẹ́ báwo láti ṣe sí òkú ẹ̀gbọ́n bàbá rẹ̀ ànábi ní kọ́gbẹ́lẹ̀ kọ́ lọ sọ́kí tó kọ́ ìlà kọ́gbẹ́lẹ̀ kọ́ lọ sí kọ́kọ́ ìgbà mẹ́rin. ó síra rẹ̀ bàjẹ́ nígbà tó ń ṣe kèfèrí ó síra rẹ̀ bàjára rẹ̀ nígbà tó ń kọ̀ láti gba Islam ara ló ṣe bá kú ọ̀daràn nítorí tó bá mùsùlùmí náà àwọn tó lọ fi sáyé wọn bá mu títí kéré ma wájú kópa nínú ìgbà wo wa Muhammad sabtabka alaihi wa sallam tọ́tọ́ kàdé pé a gbọ́dọ̀ sí àwọn òkú wa nínú rẹ̀ kẹ́rù sí wa ibn Amir radiyallahu anhu. tọ́tọ́ kàdé pé a gbọ́dọ̀ sí àwọn wa nínú wa ibn قال رسول الله صلى الله عليه وسلم أن نصلي فيهن وأن نقبر فيهن موتانا أو أخوكم متى كوا تانا بكفوا على ما سنافلا ننوا قلت كفوا láti máa gbé àwọn òkú wa sínú sàárè láwọn àtò mẹ́tẹ̀ẹ̀ta yìí. alákọ̀ọ́kọ́ hìnà tọ́pìlì ọ̀ṣẹ́mùsọ̀ bá ẹ̀zẹ́kọ̀ tẹ́ hàtà tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ní ìgbà tí oòrùn ti máa ń yọ. àsìkò tó oòrùn yọ lọ́wọ́ ẹ gbọ́dọ̀ gbókù sínú sàárè ẹ sì sòrò fún títí tí ó fi yọ tán títí tí ó tún fi gbéra sókè tóòrùn bá ti yọ tán tó gbéra sókè ìgbà náà ìyẹn ni pé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí ìgbà tóòrùn bẹ̀rẹ̀ sí ní yọ ìgbà náà lásìkò tẹ́ tó lè sin òkú yín sínú sàárè ìgbà náà sì lásìkò tẹ́ èèyàn lè sin náfìlà bákan náà hìnà yọ̀kó mọ̀kọ́ ìmọ̀bọ̀ yọrọ ní àsìkò tí ọjọ́ bá kárí ọjọ́ bá kárí tó wà látàrí ẹ gbọ́dọ̀ gbókù sínú sàárè ẹ sì gbọ́dọ̀ sinafila nínú rẹ̀ hatta tamila shams títí tí ó tí ó fi di pọ́ yẹtàrí tó bá ti yẹtàrí kò sí wàhálà ń bẹ bákan náà wa hina tudayyafu ash-shamsu lil ghurub àti ìgbà tí ó tó bá dẹnu kọ́ àti ọ̀ ẹjẹ kó wọ̀ tán dáadáa hatta taghrub nígbà tó bá wọ̀ tán dáadáa ìgbà náà lè sinafila ìgbà náà lẹ́tọ́ lè gbé. àwọn òkú yín sínú sàárè wọn. àdìsí ń tọ́ka sí pé ẹ gbọ́dọ̀ dáwọ́ ẹ gbọ́dọ̀ sí àwọn òkú yín kẹ́gbẹ́ wọn sínú sàárè lásìkò yìí. eléyìí ló fà á ló fi jẹ́ pé apá kan nínú àwọn olùmọ̀ẹ̀sìn Islam wọ́n sọ pé haram ni o ká gbé òkú sínú sàárè nígbà tó oòrùn yọ lọ́wọ́ títí tí ó fi ìgbà tí ọjọ́ kan rí títí tó rùn fi yẹra rí àsìkò tó rùn wọ̀ lọ́wọ́ títí tó fi wọ̀ dáadáa ní ìgbà tí àwọn míì àwọn sọ pé akàkórira rẹ̀ ni kì í ṣe haram ṣùgbọ́n tá a bá wo àdéhùn yìí dáadáa á rí i pé kò sí nǹkan kan tó sẹ́rí dídé wọ kíkọ̀ tí wọ́n kọ̀ fún wa yìí lọ sí di níta àkàkórira torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìtọ́kànbalẹ̀ sí onáà ní pé haram ni. haram nika ká ṣe náfìlà láwọn àkókò yìí haram si ní ká gbókù sínú sàárè láwọn àkókò yìí. wọ́n bẹ nínú nǹkan tó wà nínú àgọ́yé àwọn èèyàn míì wípé kọ̀tọ́kọ̀tọ̀ tupu ká sin òkú lálẹ́ tókù bá kú lálẹ́ káwọn á máa gbé lọ sórí tẹ́ lálẹ́ yẹn àwọn máa wò kọ̀tọ̀ nítorí àdìtì kan Muhammad sallallahu alayhi wa sallam wọ́n dárúkọ ẹnìkan nínú àwọn ní ìgbà tí anabi sallallahu alaihi a dárúkọ rẹ̀ àwọn sàhábà wọn wá ní à ọlọ́wọ́n bá ti a sì ti fi aṣọ tí ọ̀lọ́ títí a fi sasọ gbẹ̀yìn sí lára kọ́dà a ti lọ bò mẹ́lẹ̀ láti òru nígbà tó kú anabi sallallahu alaihi wasallam ọwọ́ ajagbe ma wọn ọwọ́ ajagbe ma wọn níbi àti máa sin òkú ọjagbe ma níbi àti máa gbó òkú mọ́lẹ̀ lóru hatta yusalli alayhi ṣáájú kó òun tó ṣe sọ láti sìn wọn la ṣáájú kó òun tó ṣe sọ láti sìn wọn la bẹ́ẹ̀ ni tó bá gbàdọ̀ bí ba ń bẹ láyé tó kù bá kú lóru tára sì ń tì wá láti lọ bí ànábì sallallahu alaihi wasallam kalẹ̀ lóru ẹ fi òkú yẹn sílẹ̀ títí tí lè fi má torí kó lè ba àlàǹfààní pé kànábì sallallahu alaihi wasallam kó ṣe sọláàtì sí lára torí sọláàtì táwọn bí wàá bá ti sókù wa lára a orí ńlá ni o orí ńlá torí pọ́ sọ fún wa nínú àdéhìí kan ó láwọn àtàrí àwọn òkú wọn máa kún fún òkùnkùn sọláàtì tí mo bá ṣe sí wọn lára lọ́lọ́run máa fi gbé àwọn òkùnkùn yẹn kú o káwọn náà lè ba àjẹkókù wa ọláǹfààní yìí àfẹ́ dárun mánàbì lójú ẹ ti sùúrù tí lè fi ma eléyìí ò túmọ̀ sí pé tàbá ní bùkátà alimami muslim ló gbàdé tì jáde ha ẹnì kan sọ ń parí rẹ̀ ó ní ilà ẹnyàkọrọ ìnsánu ìlànà àfitọ́ akétú láti mú yàn láti lọ sin òkú yẹn lóru kò sí ní tó burú mbẹ àti ìfìyà ọ̀tọ́ kà sí pé ká má sì kú lóru tó bá kú lóru tá a sì ti sọ̀látù jánásà sí lára lẹ́yìn tá a ti wẹ̀ tá a fa sọ ọ̀gbẹ̀yìn sí lára tá a wá gbé lọ síbi tá a ti fẹ́ sin. tá a sì bó mẹ́lẹ̀ lóru yẹn náà àfẹ́lọ́ àfẹ́lọ́ nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó wà nínú àwọn àdéhìí náà pọ̀ nǹkan alára ó sì òkú lóru rí kódà tí wọ́n bá gbé òkú lọ sí orí tẹ́ níbi tá a ti fẹ́ sin táwọn fẹ́ tó sínú kòtò ṣùgbọ́n tó ti pààrí ìran dáadáa ìsìláàmù tó fi hàn wípé kò sí tó burú ká tẹ lọ́nà tó fi jẹ́ pé àríran ma ìbọn afẹ́ gbòkú wa sí kálíbà gbé síbẹ̀ dáadáa wa nínú hadith eléyìí tó sọ pé abdullahi bin abbas radiyallahu anhuma tó gbà wá ó ní anna nabiyya sallallahu alayhi wa sallam adkhala rajulan qabrahu layla ọlọ́nà bí gbé ọkùnrin kan sínú sàárì rẹ̀ lóru ọkùnrin yìí kú anabi wa gbé sínú sàárì onítọ̀hún lóru wa asraja fi anábì wa ni kí wọ́n bọ̀ tán àtùpà tó wọn fi ríran rí sáré nǹkan àwọn lè máa bá wọn sì gbèsè ẹ sì mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run èèwọ̀ ni ká máa tàtùpà sí orí tẹ́ èèwọ̀ ni ká tàtùpà síde sáré ṣùgbọ́n gbàtọ́ sí pé a fẹ́ gbé sínú sáré rẹ ni a sì ríran rí sáré yún dáadáa a sì fẹ́ gbé síbẹ̀ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ kò burúkú tán láǹpù àbí torchlight àbí nǹkan mi àbábẹ́là ètò tí ó ti ká láǹfààní àti ríbo la fẹ́ gbé sí láàfi gbé síbẹ̀ dáadáa alimam ibn Majah àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé wa ó sì jẹ́ ẹgbàá wa tó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n ní ẹgbàá wa tó dáa ní hadithan hasan. nbọ̀lá máa sin àwọn òkú wa sí ẹ̀sìn Islam ó fi hàn wá wípé nígbà tí òkú bá kú nínú sàárè òun náà láà máa sin òkú sí o èyí tó ti kéré jù nínú sàárè òun náà nílẹ̀ tá a gbẹ́ tó kó lè gba òkú tó kú yìí báyìí tí ó bò dáadáa tí ò ní jẹ́ pa fún mẹ́bẹ̀ tí ò ní jẹ́ pa pánpánpẹ́ tó jẹ́ pé ara rẹ̀ yọ bàjẹ́ kó tó di kó lè jókòó sínú sàárè ń rárá ihò tá a gbẹ́ tó ti kọ́ òkú láì jẹ́ pa fún tá a kó bẹ̀ gẹ́gẹ́ bí ẹja anú agolo. lábẹ́ òfin ọlọ́ pé agbẹ́ dáadáa. lọ́nà tó ṣe pé lẹ́yìn ìgbà tá a bá gbé sínú sàárè yìí tán òórùn òkú yìí ò ní máa jáde ilẹ̀ yóò jìn lọ́nà tó òórùn òkú ò ní máa jáde lọ́nà tó ṣe pé yọ́ọ́ máa yọ alàyè lẹ́nu ẹranko abìjà tí sì máa jẹran kò ní rọ́nà débi ara òkú ọmọ ìyá wa tá a láàbò mọ́lẹ̀ gbọ́dọ̀ ṣàkíyèsí lé ètò apéjù. nínú bó yẹ kí sáré mùsùlùmí ó rí òun náà kí sáré mùsùlùmí ó jẹ́ alahad alahad òun ni sáré ìta gbẹ́ tó jìn dáadáa agbẹ́ sáré yóò jìn dáadáa tí sáré ń bá wá jìn dáadáa ká pé ara ṣe máa ga. bí yàrá bá jẹ́ búlọ́ọ̀kù méjìlá ẹ wá gbé sáré búlọ́ọ̀kù mẹ́fà nígbà tó bá dé sàlẹ̀ búlọ́ọ̀kù kẹsàn-án yẹn ẹ wàá wo ibo ní alùkébìlà ní ara ihò tẹ́tí gbẹ̀yìn ibẹ̀ lẹ́wàá gbẹ ihò míì sí níbi tọ́jú alùkébìlà ihò míì ẹ wàá gbẹ lọ́nà tó ṣe pé yóò gùn tó bí òkúta afẹ́ gbé sínú sàárè ti gùn ibi tá a fẹ́ gbópọ̀ nù. tẹ́ bá wá gbẹ́ kòtò yẹn tán sí agbọn abidá kébìlà wà ibẹ̀ lẹ́wàá kí òkú bọ̀ lọ́nà tó ṣe gbé ẹ̀yìn rẹ̀ nìkan ni ó wà ń sísí lẹ̀ ó ti dojú kọ ògiri kòtò tẹ gbẹ́ sínú sàárè ńlá tẹ gbẹ́ o ẹgbẹ́ rẹ̀ ọ̀tún ó sì ti fi lélẹ̀ ẹgbẹ́ rẹ̀ òsì ńlọ́wà lókè ẹ̀yìn rẹ̀ nìkan ńlọ́wà ní sísí lẹ̀ eléyìí ni wọ́n ń pè ní alahad sàárè nínú sàárè so bó ṣe yẹ tó sì dáa jù kíkẹ́ kí sàárè mùsùlùmí kọjá nìyẹn. kì í ṣerú ìta àwọn bólẹ̀ tó ẹ pé tipátipá iná tá a lágbẹ́ yóò fi tó àtẹlẹwọ́ jì wọn a máa gbókù sínú irú àwọn àṣàrí àdàmàdì tá à ń pẹ́ wọn tó ẹ pé èjìká òkú òkè ni ó wà dédé òkè ìpẹ́ ni máa wà a máa fi pákó máa fi tipátipá máa fi ìpẹ̀tà abala àdàbò kò túmọ̀ sí pa àbò láti rí rárá torí pé òkúta aláṣiyun ìtòsítòsí lọ́wà kò jìnnà tẹ́lẹ̀dẹ̀ gan bá fẹ́ jẹ́ ọ̀rọ̀ ọ̀rùn fún láti ta pẹ́ dànù ọ̀rọ̀ ọ̀rùn fún láti fẹnu gbé pákó dànù kámẹ́sẹ̀ tí ìsọ ajá akramakumullah tán ìsìláàmù wa sọ fún wa pé gbèsè ẹ pé ẹ̀yìn rẹ̀ lásán ló sílẹ̀ nìyí ẹ wá wá búlọ́ọ̀kù alámà pàǹpàpàǹpà farangada farangada tó ẹ yóò bo ojú ibi tí ẹgbẹ́ òkú ọ̀tẹ́yìn rẹ ti hàn yóò bo ẹ̀yìn rẹ búlọ́ọ̀kù yẹn fẹ́ kó ṣe farangada lọ́nà tó yẹ pé àní sẹ̀sẹ̀ máa gbé méjì léra wọn àbí mẹ́ta náà ní sẹ́fà ti gbélé bàbí slate yóò bò sẹ́fà ti gbé tó bá tún gbé mi sí lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà òbò ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀pọ́n ọmọ ẹ̀yà yín lé ní àpọ́nlé ńlá tí ò ní sọ di bi tí ó ṣe pé tágbàrá òjò bá ń bọ̀ dédí orí rẹ̀ dédí ẹnu rẹ̀ dédí ara rẹ̀ làgbàrá òjò ọmọ sọ̀sì. kò sì ní sọ di ní pé àwọn ẹranko burúkú tí máa jẹran nígbà táwọn bá ti débẹ̀ wọ́n tètè gbóòórùn pé èèyàn ń bẹ́ńbì tó fi wá jẹ́ pẹ́ran tiẹ̀ ni wọ́n sọ di tí wọ́n máa jẹ ìsọ́sí tó ń bẹ́ ń bẹ̀ ní pàtàkì jùlọ àwọn àwùjọ burú bàjẹ́ níbi táwọn èèyàn ti níbẹ̀rù ọlọ́run tó lórí ibú kan ti máa sọ pé òun fẹ́ lo ẹ̀yà ara òkú. ẹni tí a gbẹ́ ilẹ̀ tó ti máa kó tó di pé fi bìkan ẹpẹ kọ́rọ́ rẹ̀ ẹ sẹ̀sẹ̀ gbókù wọnú rẹ̀. olórí ibú kan wá lóun fẹ́ gérí òkú sẹ́wọ̀n pé kó tó débẹ̀ pẹ̀lú òkú ọlọ́run eegun rẹ̀ ó ti dèèyàn òun náà níbi wọn ti gbẹ́ sàárì anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni alahdu lana wa shaqu lahum ká gbẹ́ sàárì kó jìn káṣẹ wa pẹ́ kọ́rọ́ bí tá a gbé sí ní alkibla nísàlẹ̀sàlẹ̀ sàárì eléyìí ni tàwa mùsùlùmí o àmọ́ kákan gbẹ́lẹ̀ ká bolójú tòrò irú èyí táwa ń sẹ́yìn anabi ni tàwa kéré ni wọn bó káta káta kéésì kásá kéésì ọ̀kan nínú àwọn sábà òun náà ní Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu àgbà nínú àwọn sábà tánà fi sallallahu alaihi wasallam tó ti sàdéhùn àlùjáná fún látàyé ń bí ní ìgbà tí bàbá yìí ń pọ̀ kakú lọ́wọ́ wọn ni alḥidoli laḥda wa anṣibu alayya tina nasba kama suni'a. برسول الله صلى الله عليه وآله وسلم ألحدوا لي لحدا وأنصبوا علي اللبنة وأنصبوا علي اللبن نصبا كما فعل برسول الله صلى الله عليه وآله وسلم ولأكبت عليكم ẹ wá pẹkọrọ bíi tẹ gbèmí sí nínú sàárè yun ní àdójúkọ àlùkébílà nísàlẹ̀sàlẹ̀ sàárè ẹ̀yìn mi tí ọwọ àti sílẹ̀ ń ẹ kó àwọn búlọ̀kù alámà kìí ṣe búlọ̀kù símẹ́ǹtì àwọn búlọ̀kù tí wọ́n fi àmà ṣe ẹ fi bu ẹ̀yìn mi ní fífi boni lẹ́yìn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ànábì kú. eléyìí náà ni èèyàn ti tán ní ìwọ̀nba bí ìsẹ̀mí òkè pẹ̀ yọ abẹ́rẹ́ sẹ̀mí sàárè nù. akramakumullah à ń bùkátà àlùmọ́ mùsùlùmí ló gbà dé tiwa à ń bùkátà gbogbo gbà tá a bá rí ọ̀rọ̀ kan nínú alukur'an àbá rọ̀rọ̀ muhammad sallallahu alayhi wa kama máa gbàgbọ́ tó péye kó di pàápàá lò àbáfi ẹlòmíì náà sọ̀rọ̀ ká má bàa sìnà ká ti ẹlòmíì lọ́nà. bó ti se wáyé òun náà ni sì gbọ́ tó fi ṣe ẹjọ́ dá ìlú kan òkúkú òun wá sọ wípé àṣìṣe ń bẹ nínú ọ̀nà táwọn èèyàn ń gbà sìnkú wọn bẹ náà ẹ̀sán máa fi bo òkú malẹ̀ wọ́n ní àfẹ́ sọ fún wa bó ló yẹ ká sí ẹ̀wọ̀n pé olódò kúkú làwà àwọn afẹ́ pẹ́sì. ustaz bá ní bẹ́ẹ̀ sì máa ṣe ní ìsinmi pé tó kù bá ti kú tẹ́ bá ti gbé sínú sáré ẹ máa da ìpẹ́lẹ́ wọn lórí ní tààrà ẹ̀yìn da ìpẹ́ lókù lórí tààrà ni bóyá ìjẹ́rù lẹ̀ tẹ́ ń gbẹ́ náà sẹ́wọ̀n kẹ́sì sẹ́sẹ̀ kó kíní kan bíi one by twelve ẹ̀ kó lórí òkun tíbi kan bá tún fẹ́ sílẹ̀ àwọn kó tó máa dá koríko kíkẹ́ kọ́ má bàa jẹ́ pé ìpẹ́tà ń dá sóòkù lórí òun ara òkú ni ọmọ alọ tààràtà àbí bẹ́ẹ̀ pẹ́ lẹ́ẹ̀ má ti kù tọ òun á sọ pé rárá pákó wọn àníjẹ á sọ máa dé pẹ̀lú òkú ni pé tẹ bọ ẹ tẹ bọ pé kíni kí ló rò pọ̀ ẹ pé tá à so ńgbà tí wọn sọ̀rọ̀ ni wọn gbà tẹ mẹsì ah, ẹyin tẹ mẹsì ẹrí rẹ dà lọba amadi tì wá àbẹ ẹrí nǹkan kí ni àdìsí ń sọ àdìsí ń sọ̀rọ̀ ìwọ ń torí ẹ̀ ló jẹ́ pé lọ lé kí ó nàní kọ gbọ́ yé omi ẹlòmíì kí ni sọ ọkàn fẹ́ sí àwọn èèyàn lọ́nà ló kọ́ ọkọ kí o kí wọ́n wò lọ́kọ́. níta sọ náà àti tìlẹ̀ gbọ́ yẹn o ó ní fọ́ bá kú bẹ́ẹ̀ bá gbẹ́ sáré fún mi tán ẹ wá pẹ kọrọ bí tẹ́ gbé mi sí ní àdójúkọ àlùkébílà ní sàlẹ̀ sàlẹ̀ sáré lẹ́sẹ̀ wá gbé bí tẹ́ gbé mi sí lẹ́gbẹ́ bí tẹ́ gbé mi sí ẹgbẹ́ mi bẹ́ẹ̀ tẹ̀bẹ́sì gbókù síbẹ̀ àwọn tọkọ jésù àlùkébílà kọ́fì ẹgbẹ́ ọ̀tún lélẹ̀ ẹgbẹ́ òsì wà lókè kí ni ọkọ̀ sára yìí ẹ̀yìn ẹ̀yìn rẹ̀ nìkan ló kù tó sílẹ̀ àti bo wájú ẹ̀ àti bo ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ àti bo ẹ̀gbẹ́ òsì rẹ̀ ẹ̀yìn nìkan ló wà ní sísílẹ̀ ẹ̀yìn lẹ́wàá mú búlọ́ọ̀kù eleven eleven eleven búlọ́ọ̀kù tí wọ́n pa màṣẹ tí ò sí kẹ́míkà kankan bẹ́ẹ̀ òní wọ́n ń pè ní eleven lédè lárúbáwá abẹ́ ìgbọ́nú àdéhùn kan ní tánàbí sallallahu alaihi wasallam sọ pé àpèjúwe mi àti àpèjúwe àwọn ànábì tó ti síwájú ó dàbí àpèjúwe ẹni tó kọ́lé kan ní tílé náà rẹwà tó dáa púpọ̀ púpọ̀. wọ́n bá lọ gbogbo búlọ́ọ̀kù lẹ́yìn ayé búlọ́ọ̀kù ẹ̀yọ̀ kan lọ́wọ́ kù gbogbo ẹ̀ wọ́n wọ lẹ́yìn wọ́n kọ́ ha ilé wọn kọ́ tọ́ da tó báyìí ilé wọn kọ́ tọ́ da tó báyìí kí ló dé tí wọn wá fi búlọ́ọ̀kù ẹ̀yọ̀ kan tó kù sí kí lè yóò fi dáa pin èmi ni búlọ́ọ̀kù alámọ̀ ẹ̀yọ̀ kan tó kù mẹ́ta torí èmi lòpin àwọn ànábì salawatu rabbi wa salamuhu alayhi. eléyìí jẹ́ bó ti ṣe yẹ ká máa gbé sáré wa ọ̀pọ̀lọpọ̀ àwáwí àròyé làwọn yẹn máa ń ṣe pé ńlọ́fà làwọn ẹbí lè gbé sáré bẹ́ẹ̀ láwùjọ tiwa wọ́n ní títa bá gbẹ bí a ti ṣe wí yẹn tó tún wá jẹ́ pé sálẹ̀ rẹ̀ láwa ṣẹ̀ṣẹ̀ pẹ kọ́rọ́ bí tá a fẹ́ gbókù sí ó súnmọ́ kọjá pé gbogbo ibi tó wà lókè ibi tá à ń pẹ kọ́rọ́ kọ ya tọba ya níta fẹ́ sí ò lè mánu torí yíya rẹ̀ ó ti sọ eléyìí tá a gbẹ́mẹ́lẹ̀ tá a ní gbókù sínú ó tún ti sọ di tó tún fẹ̀ ju bó ti ṣe wà lọ adẹ́tò gbogbo wàtá abala ń tún pẹkọrọ rẹ ń yíya ni ọmọ ya yíya ni ya yíya ni ya kò ní í fún aláǹfààní àti wọn ní lọ́fà ló fi jẹ́ pé àwọn ilé pẹkọrọ sàárè láwùjọ tiwa tọ́ ibi tá a bá ti rí bẹ́ẹ̀ sí àgbọ̀dọ̀ pàtì. Islam ó fi hàn wá wípé tá à ń bá ń gbẹ́ sàárè ọ̀ràn àyàn ní kò jì. kọ́nà kó ṣe pé irú ìtàgbẹ́ náà làwọn afẹ́ gbókù sí a gbọ́dọ̀ gbẹ kó di dáadáa kó di dáadáa kì í ṣe ká kàn gbẹ súkẹ́súkẹ́ le àbùrọ̀ lórí ti le. àwọn tá a mọ̀ sí gbogbo gbà iná ọmọ ká wá ilẹ̀ níbi ti rọ̀ tí ó ti rọrùn fún wa láti máa tètè gbé àwọn ilẹ̀ yẹn láì gbàsìkò jẹ́ láì gbàsìkò àwọn wọ́n lè ti gbókùté débẹ̀ láti bí aago mẹ́rin kí wọ́n máa gbẹ́lẹ̀ títí wọ aago méje kí má ti rí àtẹ́lẹwọ́ kan aago mélòó mbẹ ọba mu rárá kò bá mu rárá irú bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bá gbókù bẹ́ẹ̀ kò sí lábẹ́ ààbò torí pé gbogbo ni òkè báyìí kò sí tara rẹ̀ wà. àgbẹ̀sáré yóò dáadáa ọ̀ràn yẹn ni a sì tún gbẹ yọ fẹ ọ̀ràn yẹn ni àwọn àgbẹ dáadáa ànígbẹ gbọgbọn gbọgbọn pátápátá bẹ́ẹ̀ ẹni tó ti kú ẹni tó ti kú báwo àní ẹ bá gbẹ kọjá yàrá tiẹ̀ tí ó wà ní ìsinmi ọwọ alátọdọ ẹnìkan nínú àwọn ansar oní kharajna ma'a rasulillahi sallallahu alayhi sallallahu alayhi wa sallam láti lọ gbé ẹnìkan sí nínú àwọn ansar wa ana ghulamun ma'a abi ní ìgbà tẹ́mi ń bẹ lọ́dọ̀ mo jáde pẹ̀lú bàbá mi fajalasa rasulullahi sallallahu alayhi wa sallam ala hufayratil qabr anabi sallallahu alayhi wa sallam wa jókòó lẹ́nu hù ara sàárè náà yusi al anabi wa ń pa ẹni tí ń gbẹ́ sàárè lásẹ̀ẹ́ wọ̀yẹ̀kùl ọ̀n sọ fún yín pé ọ̀sà mẹ́ńpẹ́bàlẹ̀ rà jẹ́ kí sáré yẹn fẹ̀ lágbọ̀n abi tí wọ́n gbé orí òkú sí wà ọ̀sà mẹ́ńpẹ́bàlẹ̀ rẹ̀jùlá yín jẹ́ kí sáré yẹn tún fẹ̀ lágbọ̀n abi tẹ́sí òkú méjèèjì ọ̀wà. alimami muslim ọ̀nlọ́gbẹ̀jáde tó eléyìí fi hàn pé agbẹ́sáré fúnkù wa azìgbẹ́ àjọjìn agbẹ́sáré fúnkù wa àjọfẹ́ á sì gbẹ dáadáa tọ eléyìí jẹ́ àlàyé ibo lòwó sùn inú sàárè lòkọ ọmọ sùn kọtọkọtọ nàdé wọn gbókùn yín lọ síbi kan wọn ni wọn lọ ẹ̀ ń bá àmọ́ ẹ̀ wọn á gbé bàbá ń bàbá màmá màmá wọn gbé wọn sínú gíláàsì wọn lè gbé bí ó sì máa wà nù láéláé ẹni tó bá fẹ́ wo bàbá kọ́ lọ wò wọn lè gbé sí museum no ọlọ́run ọba ọgbà kẹ́ fi mùsùlùmí sẹ̀sìn bá thumma amatahu fa aqbar lẹ́yìn náà lọ́lọ́run ọba gba ẹ̀mí rẹ̀ lọ́pa ọlọ́run sì gbé sí sàárè apọ́nlé ńlá nípa àwọn sàárè ẹ̀yin náà ti rí bàbá ṣe jẹ́ tó bá pín wọn máa gbé wa sí sàárè. bákan náà ìsìláàmù wa sọ wípé orí tẹ́ ìnira rẹ̀ yẹn tẹ́ gbé sí tẹ́ gbókù síbẹ̀ kéésì lẹ́tẹ́rà lẹ́yìn agbóku lọ sí ń bẹ̀ pé fi de lẹ̀ mọ́lẹ̀ kọ́kàn nu ọmọ ọmọ lọ kọ́mọ lọ kéésì lẹ́yìn wípé òkú ni eléyìí báyìí òkú àgbàlagbà ni kìí sòkú ọ̀fọ̀ ẹ wàá sìnkú sílé ẹ sọ́kú gbogbo àgbàlá létí àti ọ̀tún àtòsí àwọn òkú ni. wọn á gbókù bàbá alágbádá òkú ìyá alágbádá òkú kínní ká gbogbo òkú dédé òkú lágbólé ìsìláàmù ọ̀farama orí tẹ nítorí pé tó fi ẹ̀sìn ìsìláàmù sọ táwọn ibi sọ̀rọ̀ lọ́wọ́ àlè òṣèlám sì ṣe òun náà ní pé tó kù bá kú orí tẹ ní kẹ́ ẹ lọ máa sin wọ́n sí àti pé ànábi ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ àlè òṣèlè òṣèlè ẹnìkan òkú nínú àwọn mùsùlùmí kó ní kó ṣe síbòmí ìjọyàtọ̀ sójẹ́ kọ́sẹ́lẹ̀ rí ẹ̀mí ọtí ó bá jẹ́ táwọn máa sìn kù sílẹ̀ kí la fẹ́ fi ṣe tókù àgbàlagbà bá kú wọn sin sílé tókù ọmọdé bá kú wọn á lọ sin wọn á lọ sin sí gbó wọn gbẹ́ kòtò fún nínú gbó wọn sọ ọbẹ wọn sáré gbẹ̀yìn dà wọn á wálé kí ló dé àṣà Yorùbá ni àṣà lọ́pọ̀lọpọ̀ ń tẹ̀lé kì í tẹ̀sìn torí pàṣà Yorùbá sọ yìí pé tágbàlagbà bá kú á sin sílé àní sọ bàbá wa nù àní sọ ìyá wa nù sígbó ilé láàsì wọn sí nítorí pé òkú ọlọ́mọ kò yẹ kó sunú gbò àmì tó bá gbọ́dọ̀ ló kú àbọ̀mọdé ló kú yóò bá nínú àṣà wọn wọn àti sísílé nítorí ìbẹ̀rù ìgbàgbọ́ tí wọ́n ń gbé kásí ọ̀dà wípé kú yẹn lè dàkú fà wọn ò ní sísílé ẹ̀yẹ́ máa wo kò sí yàtọ̀ láàrin yorùbá tó jẹ́ mùsùlùmí àti yorùbá tó jẹ́ ẹlẹ́sìn àwọn oní ṣọ́ọ̀ṣì àti yorùbá tó jẹ́ agọ́gibọ̀ ọ̀pẹ̀ nípa pé tágbàlagbà ló bá kú fún wa wọ́n fà á ké kọ́rí pé làwọn ṣèṣe tó bá gbọ́dọ̀ àbọ̀mọ kékeré ló bá kú wọ́n mọ̀ wọ́n náà ti lọ sọ́ọ́sì gbòòní torí àkídà ìgbàgbọ́ ìgbàgbọ́ yorùbá làwọn ń gbé ká wọ́n gba ẹ̀sìn wọn bòfin máa.

tó àwọn àgbàgbọ́ àwọn bàbá ńlá Yorùbá tí ẹ ṣe gbàgbọ́ kọ́tàrí ẹ̀sìn jáde inú gbogbo wọn tẹ̀lé wọn kàn ń parọ́ báwọn sẹ́ẹ̀sì kan ni. wọ́n ti jọra wọn mẹ́ wọn wà tata pípẹ́ irú tí kálukú ṣe náà kálukú ṣe. níbo lẹ́sìn náà wà wà irọ́ lásán torí pé wọn ò máa tẹ́sìn sọ wọn ò máa bi tẹ́sìn kọjú sí ẹ̀sádìí àṣẹ bí wọ́n á ti ṣe é.

àti pé àwọn sọ̀hábà ìbẹ̀rù ń bẹ fáwọn náà àdúrà wò lànà bìsì nàbì sallallahu alayhi wa sallam ní allahumma la taj'al qabri watanan yu'bad ọlọ́run má ṣe sàárè tèmi ló sàtìwọ́n àbọ̀ ishtadda ghadabullahi ala qawmin ittakhadhu qubura anbiya'ihim masajid inni anhaakum an dhalik anábìíní ìbínú ọlọ́run lé koko tí wọ́n sọ àwọn sàárì ànábì wọn tí wọ́n sọ sàárì àwọn ànábì wọn dàwọn òòsà tí wọ́n ń bọ̀. mọ̀ ń kọ̀ fún yín agbọ́dọ̀ dábẹ́rò nídìí sàárì mi kánábì ò tó dòkú kó tó ti kó ní sàárì lànàbì ti ń ṣe kìlọ̀ yìí ẹ gbọ́dọ̀ dáwọ́. torí ẹ àìsà ni tí ò bá sí ìbẹ̀rù káwọn kan máa sọ sàárì ànábì kó máa sọ di òòsà tí wọ́n máa bọ lórí tẹ bàkìyà so tó ti jẹ pé sábàbí ńlá nù táwọn sàhábà tí wọn ò fi sin ànábì sórí tẹ bàkìyà àdúrà ànábì ti gbà kọlọ mọ ti sàárè mi ló sà tún àmọ àbọ sẹyìn ọmọ pọpọlọpọ wà lónìí ló kọ fóun ṣe islam pẹpẹ ànábì ní sìnbọ náà tonti pé sàárè rè ò sí ní tàbá sàárè ànábì ńlọpọlọpọ ń bọ. lónìí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ tó ṣe ikọ́ lọ sí Madina yóò máa béèrè ń bọ̀ ní sàárì sallallahu alayhi wa sallam wa láti ọ̀kan yóò wá gan bá a máa gan ló sọ láti pé mo wà wájú ọlọ́run mi yóò wá gan wájú anabi báyìí yóò máa jẹnu yóò máa jẹnu yóò máa jẹnu sẹ́yìn bá ń tì sẹ́yìn gbà pé kí ló ń ẹ ń pẹ́ tó lù láàbì oníṣẹ́bí ìgbà tó ń rí i torí òun ṣe ìbádà lójú ara rẹ̀ ni ìbádà tó ju gbogbo ìbádà lọ ṣírk ó ń ṣẹbọ sọlọ. èmi fúnra ara mi mo ti mú àwọn èèyàn rí níwájú mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa wọ́n wá láti Morocco wọ́n wá kọjú sí mọ́sálásí ànábì wọ́n kọ̀yìn sálùkìbìlà wọ́n wá ń ṣe sọ́láàtì. Ah, ibi tí gbogbo ayé tọ́jú sí ni àbójú ti yàn afọ ni a sì ti parí sọ̀láàtì kí ló dé wọ́n ní ẹ a ti ṣe sọ̀láàtì fọlọ́ àwọn à ń ṣe léyìí fànàbí àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àwọn dàgìní dọ́rọ́ mo ní sọ́wọ́ pẹ́ má pọ́lọ́pàá sọ́yìn kí ni burúkú wọ̀nyí wọ́n bá túlẹ̀ torí ẹni tí ń sa ìdáná máa kó ń sa ìdáná wọn ètò ètò ó kọ́ sọ fún mi pé òtó bẹ́ẹ̀ à ah, eégún wọn ọba dé èèyàn jọ làwọn ti sọ láti kọjú sí anabi muhammed sallallahu alayhi wa ọ̀ràn ọ̀dáadá hmm, àwọn ọ̀daràn wọ́n dáràn àmọ́ ọ̀ràn ọ̀dá láti dá. akramakumullah ẹ máa gbé ọ̀pọ̀lọpọ̀ náà wà nísìnyí tó ṣe é gbé kò rá ànábì o kò sáyé láyé ànábì o àdúrà sí ọ̀daràn rẹ̀ yá muhammad yá muhammad yá muhammad yá báwo ọ̀sẹ̀ bọ́ yá ni mùsùlùmí máa ń nítorí pé àmà yìí ojú ìbò mọ̀ tọ̀rọ̀ ìdàdà wọ́n yẹ ṣe fòṣù tani máa dá ẹni tó wà nù pàtó lò ní gbogbo ìgbà tó bá fi Allah Allah Allah ní kẹ́ ẹ máa pè ud'u rabbakum tadarru'an wa khufya olúwa ẹlẹ́dàá ní kẹ́ ẹ máa pè lẹ́ni tí ń ra bàbà àti ní jẹ́jẹ́ àbúrò wọn pàrẹ́ bì ńgbà tí èsì pọ̀ fẹ́ wọná rọrùn torí orí kílẹ̀ gbókù lọ lílẹ̀ máa sin òkú sí

ẹnì ajá lo ojú orí ojú orí wọn bẹ̀rẹ̀ sí lọ pé bàbá wa má sùn lọ́rùn o gbogbo ọlọ́mọ ẹ̀ sùn má sùn ẹ gbọ́dọ̀ nítorí tọ́lọ̀ o sùn tó fi kú fa jàǹdà pàjá ó ti bẹ̀ ó di sùúrù lérè sùúrù ó di bẹ́gà láti ẹbí ṣe fi kú. ọwọ́ akúta ń sùn ẹ tún ní òkú ọlọ́mọ ọ̀gbọ́dọ̀ sùn àwọn ọ̀kà wọ́n tún lè pẹ́ àtìgbà tó ti lọ ìyá ń jẹ wá wẹ́yìn wò ẹ̀yìn wo lọ́fẹ́ wò ẹ̀yìn irọ́ wo lọ́fẹ́ wò irọ́ lásán ẹ̀yìn ló kù láàyè tí àbá fẹ́ jẹyìn kọ́ jẹyìn sàǹsàn ẹ mọ́nu tó náà wá bàbá tó wà nù dénjà tí ń bùkátà kẹ́ máa ṣàdúrà fún ẹ̀yìn wá tún ní kó wẹ́yìn wò kí ni ọba ṣe fún kò sí nǹkan kan tó lè ṣe fún yín akramakumullah ẹ rí i pé òkú tí wọ́n sin ọ̀pọ̀lọpọ̀ agboolé ìní àwọn bàbá àtìyá wọn ti sọ ni wọ́n ti di òòṣà táwọn máa ń sìn. tó bá yẹ pé nǹkan tó ń sọ yún bẹ́ẹ̀ lọ́ba yẹ kó máa ṣe já lọ sójú orí bàbá wa káyọ̀dọ̀ bí ọ̀dà ọkọ̀ mọ̀ nínú èdè Yorùbá àwọn bàbá àwọn òfin máa dẹ́rù bara àwọn àwọn ìyá àwọn òkúta ẹ̀sìn sísá gbélé kò ní tọ́kàn ẹ̀yàn balẹ̀ torí pé yorùbá náà gbọ́lọ̀gbọ́lọ̀ títí irọ́ lásán náà ní máa ní ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìsìtọ́ bá jáde lóòrùtọ́ lọ́tọ̀ ẹnìkan á sásọ funfun sítòsí ibi tí àwọn bàbá yín wà àtàwọn ìyá yín atẹ́kùn atẹ́kùn kan gbé aṣọ funfun ní máa ń sèbá ní máa ń sèbá. Ah, ah, ah, tẹ̀lé àwọn àdọ́rà ẹ̀rọ bí tuntun bó ti dàkú à bàbá jí bàbá rẹ̀ wo ló jì bàbá rẹ̀ wo ló jì ẹlòmíì yóò kókó lè mi a ilé tó kù ti ń jí lóru òkú wo ló jí lóru ebe yìí lẹ́sìn kú sílé tá ń bẹ̀ yìí wàláì tọ́lọ̀ ńlọ bá sọ́kẹ́ máa sìnkú lé yóò bó tún yarí ń bẹ̀ náà pé àní sílé torí gbogbo tọ́lọ̀ ni wọ́n ti mélòó wọn máa sìn àwọn máa yarí fòfin ọlọ́ọ̀ni bàbá kan wá kú àwọn ọmọ tí wọ́n gbẹ́sìn yìí wọ́n ní orí tẹ́lá sìn bàbá wa sí àwọn ẹ̀gbọ́n wa ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ ọgbọ́n yìí wò lẹ́lẹ́ ní ndí ẹ̀sìn ilé láti bàbá sí àwọn tó wá gbàgbọ́ yẹ ẹ̀sìn wa ní orí tẹ́ni àwọn eléyìí lẹ́ni orí tẹ́ni òkú òsìsẹ́ pín méjì àníbì kan wọ́n fa òkú mọ́ra wọn lọ́nà àwọn kan gun orí lọ àwọn kan mẹsẹ̀ ẹsẹ̀ lọ́wọ́ pé ẹni wọ́n bá já má lọ ẹ dákun ẹ má fi bàbá ń bàbá sẹ̀sì wọ́n fẹ́ẹ́ sin màmá kan bìtán ẹnìkan nínú àwọn fámìlì wa gbọ́ pé ìyá tó kú wọ́n sin láàárọ̀ yìí wọ́n máa ń kó àáké dígà ẹ máa ń kó bọ̀ ọlá ń jẹ́ bíríkìlìyà so ẹja pé màmá ó dorí tẹ ilé láti wọn ẹ máa gbé sáré mẹ́ntì ẹ níbo lẹ́gbẹ̀ẹ́ ibi tí omi adágún wà ní à ah, èmi kọ́ mọ̀sọ̀bọ̀lì tẹ́lẹ̀ fẹ́ gbẹ sí ni ọba ni ibi tó gbẹ sínú ààrẹ ibi bàbá rẹ àlẹ pọ́ lẹ́sẹ̀tì gbẹ́gbẹ́ rẹ lọ́ba ni à èmi ò ní gbẹ o tọ́ba ẹ̀ kórìí tẹ́ ni màá gbẹ kọ́dà kọ́jẹ́lẹ̀ yangi tí yangi ń sì burú àmọ́ bí ìní gbẹ lọ́ba ni à àwọn ọmọ sàmánì kò burú ọba àti ọmọ sàmánì ọba àti ọmọ sàmánì olówó àti sẹ́kì ń gbẹ mọ́ gbẹ gbẹ́kìnì ọlọ́run sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan bẹ́ẹ̀ bá ara yín lọ́wọ́ ẹ máa ra yín lọ́wọ́ lórí àti tẹ̀lé tọ́lọ́n lórí àti páyọ̀ ọlọ́run ẹ máa ra yín lọ́wọ́ lórí àti dáràn lẹ́yìn ìjà bó ti ṣe jẹ́ mẹ́ orí tẹ́ orí tẹ́ orí tẹ́ lẹ́gbọ̀kùn yín lọ kò sí sọ́fẹ́ fi sí lé àìmọ́lẹ̀ tí wọ́n sìnkú sí pé kọ́mọ kọ́mọ bàtà ó ta ilẹ̀ ti bàbá ti bàbá wọ́n talẹ̀ yáfìyà wọ́n talẹ̀ tòkútòkù àìmọye kò síbi tó ti ṣẹlẹ̀ ní ìsìn pẹ̀sẹ̀ jẹ́ ìlú tí ilẹ̀ ti wọ́n tílé ti wọ́n gbogbo àwọn ìlú wa yìí náà wọ́n ń ta ilẹ̀ mọ́kù torí di eléyìí kí lọ́wọ́ fẹ́ tira ẹ̀ tẹ̀sí sí kí lọ́wọ́ fẹ́ tira ẹ̀ tẹ̀sí ẹnìkan á ní lódodo ìgbà tí wọ́n sin òkú bàbá àwọn ìgbà tí wọ́n sin òkú màmá àwọn àwọn sàtìsẹ́ ń gba ẹran wọn mà ilé ni wọ́n sin wọ́n sí ṣé gbàláyé sì wà káwọn gbé wọn kó lé nìsí káwọn lọ sin wọn sórí tẹ dáadáa dáadáa ṣùgbọ́n ẹ̀ láyà ẹ̀ láyà nítorí pé ọlọ́run lọ́mọ kò tábà wọn sẹ́wọ̀n kẹ́yìn náà lè fẹ́ experiment tí o bá fẹ́ fẹ́ experiment níjọ́ náà rẹ̀ ní tí wọ́n sọ fún yín pé orí tẹ ẹ̀rí wọn àwọn náà máa fi ra orí tẹ àbílẹ̀ so orí tẹ lọ́yẹ ká máa gbókùú alọ́jàmáà tọ́ lẹ́yìn eléyìí kí ni nǹkan tó yẹ ká ṣe lára sàárè ìtafẹ́ gbókùsì alákọ̀ọ́kọ́ òun náà ní pé sàárè ìtafẹ́ gbókùsì ń gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe síwájú à ń fẹ́ kọ́ fẹ̀ kọ́mẹ́jẹ́ yìí tí ó fún mọ́kù gadigadi à ń sì ń fẹ́ ká gbẹ lọ́nà tó dáa tó sunwọ̀n eléyìí ẹnu àwọn olùmọ̀ ó kò lé lórí bákan náà ká jó jìn bẹ́ẹ̀ ni gbogbo àwọn olùmọ̀sọ àwọn màlìkíyà táǹtẹ̀lé imam malik àwọn làwọn ní kọ́ má dín jù kó dín nítorí pé a fẹ́ dáàbò bò ní. ẹlẹ́ẹ̀kejì nínú dátún sàkéèsì lára sàárè òun náà ní pé ńgbà tá a bá ti gbé òkú sínú sàárè wa tán à ń fẹ́ kí sàárè yẹn kó rọra yọ sókè kó yọ sókè lódiwọ̀n àtẹ́lẹwọ́ kan lọ́nà tó ṣe pé gbogbo ẹni tí ń bá ń lọ tí máa ń bọ̀ yọ ọ́ mọ̀ pé òkú bẹ́ńbẹ́ o tí wọn fi ní máa tẹ̀ mọ́lẹ̀ tí wọn fi ní máa fi sẹ̀sìn tọ́ eléyìí ó pàtàkì pípẹ́ ńgbà tá a bá gbókù sí inú sàárè eléyìí ó ṣẹlẹ̀ tẹ́bù sí wa nínú hadith Jabir ibn Abdillah radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa alihi wa sallama qaal nígbà tá a nàbì sallallahu alayhi wa sallam ó ní àbí nínú àdìsí Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu ọlọ́nàbí sallallahu nínú àdìsí Jabir ọlọ́nàbí sallallahu alaihi wasallam pé alḥidu lahu lahdan ẹni tó kù yẹn ẹgbẹ́ sáré fún ẹgbẹ́kọ́rọ́ ẹgbẹ́ alikibla nísàlẹ̀ wọn síbò àléyìí lẹ́bìnà nọ́ọ̀sùbà bólọ́kù eléyìí tó jẹ́ ti aláma ẹ sì gbélé di ẹ̀yìn rẹ̀ ní àgbélera wọn tí ó fi dí ẹ̀yìn rẹ̀ ọwọ́ adarúkọ gbogbo àdìsí yẹn wọ́dẹ́kẹ́ ọ́ jábìrì wa sọ wípé wọ́rùfì àkọ́bùrò mílẹ̀ ọ̀rùndì náà wà mí ṣébìrì wá gbé sáré rẹ̀ sókè kò kò dọ́gba pẹ̀lú lẹ̀ ó gbéra sókè sílẹ̀ lódiwọ̀n àtẹ́lẹwọ́ kan pé gbogbo ìpẹ̀tà kólé orí òkú kọ́ má lọ alimami ibn hibban àti bayhaqi ni wọ́n gbé àdéhùn ìjáde bi sanadin hasan àmọ́ ká wá gbé sókè kó ju àtẹ́lẹwọ́ kan lọ eléyìí bid'a tún madmuma àdádálẹ̀ tó burú ni o ọtakọ ẹ̀sìn Ọlọ́run ọba ọtakọ lànà nẹbọ Muhammad sallallahu alayhi wa sallam kò sì bá ìgbésẹ̀ àwọn aṣíwájú rere mu òdiwọn àtẹ́lẹwọ́ kan iná ní gbogbo gíga títà rí ọgbà. علي بن أبي طالب رضي الله عنه أرفع أبو هياج الأسدي قل أبعثك على ما بعثني عليه النبي صلى الله عليه وآله وسلم وفعل عن الرسالة نبي رمنا ألا تترك قبرا مشرفا إلا سويته gbọ́dọ̀ gbọ́dọ̀ sísá alẹ́ kan lẹ̀ tó bá ti ga jù àfi kó wala timtalan fi baytin illa tamatta ó ti gbọ́dọ̀ fi èrè kan sílẹ̀ nínú ilé àfi kó rí pọ̀ fọ̀. al-Imam Muslim olùgbàdì ti jáde. ìgbà ẹlẹ́kẹta òun náà ni kọjá pé sàárè wa yẹn búlọ́ọ̀kù tí wọ́n fi àmà ṣe là ń fẹ́ ká fi díòkù má bẹ̀. akórira lọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ ìmáàmù àwọn mẹ́sàbù mẹ́rẹ̀ẹ̀rin ike kó wá jẹ́ ike búlọ́ọ̀kù eléyìí máa dàbí àdògán tí wọ́n fi àmàṣe tí wọ́n jóná kọ́mẹ́jẹ́ pé ńlá fi dí òkú má bẹ̀. kí ló fà ètò ni pé iná ni wọ́n fi ju àmọ̀ yẹn tó fi wá di nǹkan tó le ẹ̀rù ń bà wá kó má jẹ́ pé tá a bá fi tí wọ́n fi náà ṣe díòkù má bẹ́ẹ̀ iná ń bẹ lálùkìyàmà àtàlìjànà kó má jẹ́ pé àwọn náà ti ń bá a wá náà lẹ̀ torí ẹ̀ búlọ́ọ̀kù tí wọ́n fa àmà ṣe tí ò ní kẹ́míkà nù ńlọ yẹ ká fi dé má bẹ́ẹ̀ kó sì má jẹ́ símẹ́ǹtì àwọn gbọ́dọ̀ símẹ́ǹtì rẹ̀ òkú má bẹ́ẹ̀ ẹ̀sìn Islam kọ̀ Islam tún kórìíra kọjá pé pákó láàbì má bẹ́ẹ̀ irú ìtawà máa ń sèwọn tó ti kọ́mọ̀ kọ́mọ̀ jẹ́ pé pákó ni láàfin bo òkú máa nù sàárì rẹ̀ àbí láàfin bo ẹ̀yìn rẹ̀ tó bá yẹ pé láhàd ńlá bá gbẹ fún torí pé nínú hadith hadith Jabir ibn Abdillah radiyallahu anhuma oninaha rasulillah sallallahu alayhi wa sallam an yuq'ada ala al-qabr ọlọ́nà bí kọ̀ fún wa máa jókòó lórí sàárì wà á ní ọjà sọ́ọ̀sì anábì ti kọ̀ fún wa láti rẹ́ sáré símẹ́ǹtì wà yóò bẹ̀ náà àlẹ́ ó sì kọ̀ fún wa láti máa kọ́lé lórí sáré. àdéhìí alimami albayhaqi àti muslim ahmed ibn hanbal abu dawud an ibn majah àti tirmidhi àwọn ni wọ́n gbé jáde alimami albukhari nìkan ni ó gbé jáde eléyìí hàn pé ẹ gbọ́dọ̀ jókòó lórí sàárè haram ẹ gbọ́dọ̀ jókòó ẹ gbọ́dọ̀ rẹ sàárè instrumenti haram ni o ẹ gbọ́dọ̀ rẹ sàárè instrumenti pé kíni ẹ fẹ́ máa fowó ṣòfò ẹ ti bọ kọ́lélẹ̀ lórí ta ni wọ́n máa gbé bẹ̀ ẹ gbọ́dọ̀ dán o sọ eléyìí jẹ́ kó ti ṣe jẹ́ mbẹ́ àfi tó bá gbé ilẹ̀ ibi tẹ́ fẹ́ sìnkú sí gbogbo bẹ́ẹ̀ ilẹ̀ ẹ̀rọ̀fọ́ ni ilẹ̀ ra kò síbẹ̀ ti gbókù sínú rẹ̀ tí òkú òní di nǹkan tá a fi sẹ̀sìn ẹ̀ lè sìnkú bẹ́ẹ̀ wò jẹ́ ti omi ni tàbá lọ wárò pléètì kọ́kírètì tí wọ́n ti ṣe pẹ̀lú rin táwa gbé wọlé táwa gbókù sínú rẹ̀ nítorí kómi kọ́mọ́bà jẹ́ pé ìní ọ̀dà bíi ìgbà tá a fi ṣe a fi sòkú adẹ́yẹ̀sìn kò sí ní tó burú bẹ́ẹ̀ gbà torí ìbílẹ̀ ṣe rí nǹkan ẹlẹ́kẹrin òun náà ní pé kò burú kò bàjẹ́ wípé sàárè òkú wayun tá a ti gbókù sí ká gbé èèpẹ̀ tí a tó ń bẹ lórí rẹ̀ yùn ká gbé sípò ike ẹ̀yìn màálù náà lẹ́sẹ̀ rí pé tí wọ́n bá sin òkú tán ẹ̀rí kí wọ́n da àwọn ìpẹ́ yẹn lọ́nà tó yẹ pé yọ da mi sí ọ̀tún yọ da mi sí òsì. so nítorí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan ó fún wa ní rò pé mo rí sàárẹ̀ anabi musannaman ní sàárẹ̀ tó ṣe pé wọ́n ṣe ní abike lórí. ẹlẹ́karùn-ún òun náà ní pé. sàárè yẹn kò sí nǹkan tó burú lọ́dọ̀ Abu Hanifa Muhammad ibn hasan al alimami Shafi'i àti Ahmad ìpè lẹ́yìn ìgbà tẹ́ bá gbókùn síbẹ̀ tán kò burú kẹ́ lori sí lórí nítorí kéèpẹ̀ tí ń bẹ lórí sàárè yìí kó lè bá kóra jọ pọ̀ síbẹ̀ ọmọ èèpẹ̀ tó wà lórí sàárè yẹn kọ́mọ́dé ń tàtẹ́gùn ọmọ gbé ká eléyìí ǹjẹ́ bá wọn. lọ́dọ̀ ìmáàmù Shafi'i rahimahullah àwọn tó ború wípé sàárè òkú wa ká gbé nǹkan lé lórí bí òkúta níbi orí rẹ̀ bíi two by two tí ó sàmì sí sẹ́ni tí máa ń pè òkú mbẹ́mbẹ́ wọ́n ní kò sí tó burú mbẹ́ nítorí pé ó wá nínú hadith ikú anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí uthman ibn mad'un radiyallahu anhu tó kú anabi jáde láti lọ sin gbàtọ́ wá sin tán. anabi wa júwe fẹ́nìkan ikpe kọlọ gbé òkúta tí ń bẹ lọ́kàn wa anabi wa fura pé òkúta yẹn ju agbára ẹni tí wọ́n ní kọlọ gbé wa wa anabi wa ka akpa ìwù rẹ̀ méjèèjì anabi súnmọ́ òkúta wọn gbé sallallahu alayhi wa alihi wa sallam ẹ ti fún wa níròyìn ó ló dàbí ìgbà tí mo wo fífunfun apá anabi muhammad sallallahu alayhi wa sallam. nígbà tánàbí ń gbókùtà ó sì gbé títí ọlọgbé síbi orí Uthman ibn Maz'un radiyallahu anhu ó gbé sí agbọn bíi orí rẹ̀ anábì wa sọ pé ata'allamu biha qabra akhi màá fi máa dá sàárì ọmọ ìyá mi mà wa adfanu ilayhi man mata min ahli kó lè bàa jẹ́ pẹ́ni tó bá tún kú nínú àwọn mọ̀lẹ́bí mi ẹgbẹ́ rẹ̀ ní màsíwọ́sí. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله ẹ̀sìn islam fi ikpe òkú tó kú yẹn ọtọ́nà kagbé bí òkúta sí déédéé bí orí rẹ̀ agbọ̀n bí torí rẹ̀ wà kó lè bá a máa jámì tẹ́yìn ó fi dá mọ̀ kó kú bẹ́ẹ̀nbẹ́ tẹ́yìn bá sì mọ̀rú òkúta tẹ́ gbé bẹ̀ ẹ fi lè mọ̀ pé màá ya yín tó kù ònù bẹ̀ eléyìí ọ̀tọ̀nà lábẹ́ òfin ọlọ́ ṣùgbọ́n kọ́tọ̀nà káwá gbé wàhálà ká gbé sídìí sàárè òkú wa ká kọ́ síbẹ̀ pé lágbájá ọmọ tàmẹ̀dò ló sùn síbì abilọ́jọ́ báyìí ó sì sàmídìgbà báyìí sùn rí o. gbogbo eléyìí adada lẹ́nu kọtọ rárá bí tí wulẹ ma ẹsì ti sọpọ gbọdọ tí ẹ rẹ sàárè rẹ sìmẹǹtì rárá ambọsibọsi kó tó máa kọ nǹkan sára nítorí pé islam dínà sọlọ gbogbo níta bá ti gbé tayọ ẹnu àlá rẹ àti dòsa rẹ ọrọ rẹ má dàwọ má ṣe ńtọtọ tàwa lẹni tí ọmọ bá wa àwọn ọkùnrin wọn ọba àjẹ mọ̀lẹ́bí òkú wọn ọba àti ẹ̀jẹ̀ mọ̀lẹ́bí òkú wọn ọba àmàjẹ mọ̀lẹ́bí òkú òkú tó kú ọba àjẹ ọkùnrin ọba àtijọ́bìnrin ọmọdé tàbágbàlagbà àwọn ọkùnrin ni wọn máa bá wa gbókù sínú sàárè wọn. Ànábì sallallahu alaihi wa alihi wasallam ti jáde rí kpóhùn lọ sin òkú lọ́ba bá àwọn obìnrin wọn jókòó lọ bìbà kí ló dé èé ti rí kí ló bẹ yín wá wọ́n bá ní à ń retí òkú tí wọ́n fẹ́ sin ni ẹ̀yin lẹ́wẹ̀ẹ́ wọ́n ní rárá ok ẹ̀yin lẹ́gbẹ́ lọ sórí tẹ́ wọ́n ní rárá ẹ̀yin lẹ́bà ọ̀nàwọ́ rẹ̀ sísá rẹ̀ wọ́n ní rárá alẹ́mìíràn padà lọ́kọ́ padà sílé rẹ̀. ma'zuratun ghayru ma'jurat ẹni tó dẹ́ṣẹ̀ tí ò ní gbalada ẹ padà sílé yín lẹ́ni tó dẹ́ṣẹ̀ tí ò ní gbalada. bóbìnrin bá jáde wá síbi tí wọ́n òkú sí láti kópa nínú mu àmọ́ kó wá kó jáde ló kọ́ kó náà fẹ́ bá wọn dórí tẹ́ ọbẹ̀ sojú òun ọkọ òní bàbá òní ẹ̀gbọ́n òní àbọ̀ òní ọmọ òní bọ́lá pé ní nǹkan ṣe ẹ̀rọ ti sọ bẹ́ẹ̀ àlọ́ ọ̀gbọ́dọ̀ lọ ọ̀gbọ́dọ̀ lọ jókòó sọ eléyìí jẹ́ bá wọn. àwọn abẹ́ gbókù sísàrì òkú tó kù yẹn jóbìnrin ọjọ́bìnrin anábì sallallahu alaihi wa sallam ó ti pa láṣẹ ní ìgbà tí ọmọ rẹ̀ kan kú ọmọbìnrin ó ní ní ẹ̀yìn ọkùnrin yìí ta lẹ́ni náà ẹni tó ṣe pé lam yuqarifil layla tó ọ̀gbá obìnrin rẹ̀ lò lóru májúmọ́ ni. Usman tọjọ kọ ọmọbìnrin tó kú mbẹ́mbẹ́ àbúrò ńlá ọ̀kan náà àwọn sàhábà bá lè mí èmi bá obìnrin sùn má ti anábì ní wà ní kó gbé sínú sàárè. ìwọ ọkọ mi ní gbàgbẹ́rẹ́ máa ń gbé ẹ̀rọ mi inú gbàgbẹ́rẹ́ gbà wọn ọbọ̀ gbé lẹ́yìn kú wọn bọ̀ gbé sí ẹ má bínú ọkọ ìyàwó wọn bọ̀ gbé sínú sàárè. ẹ̀yà àfi tó bá pọ̀ kọ̀ náà kò báyàwó yẹn ní àjọṣepọ̀ àbí ìyàwó mi lájọṣepọ̀ májúmọ́ ọjọ́ tí òkúkú tẹ fẹ́ sìn so eléyìí ló láǹfààní àti gbèsè sáré torí àdìsí yìí sunba anabi sallallahu alayhi wa sallam ó ní pé tẹ bá wá gbókù kalẹ̀ tẹ fẹ́ gbèsè sáré rẹ̀ ẹ bí òkú sí agbọn ibi tí ó jẹ́ ààyè ẹsẹ̀ òkú ibẹ̀ lẹ́kọ̀ọ́kọ́ dúrọ́pù òkú sí tẹ bá ti gbókù dé dédé bíi tí ẹsẹ̀ òkú ọ wà ìlẹ́gbọ̀kùsì tẹ́bẹ́ á fẹ́ gbé wọnú sàárè rẹ̀ tẹ́bẹ́ sọ pé bismillah wa ala millati rasulillah níta sọnù ìsìnkú ẹ̀ máa kí alámínáṣírá àbẹ́ máa kí wọ́n tọ̀ ha ẹnì kó tún yarí ó ń bí dé àbúrúkú tí ọ̀dá kankan mà yóò tún yarí máa wọn tán tí wọ́n ń ṣe súnà tí wọ́n ń pàkíyèsí rẹ̀ lọ́wọ́ gbà gbogbo òkútukú lẹ́yìn bá ń sẹ́nu àlólótó ni kí làwọn fẹ́ máa ṣe ń bẹ kọfẹ́ gba tòkú jẹ olóòtú burúkú ìtàgé sọlọ lọ́wọ́ àṣọlá ní kẹsí kẹsọ ètò ọ̀fi kọ́ wọn pé kí wọ́n wíwọ́ ọ̀ma àdáda ilẹ̀ wọn kàn máa ṣe tọ́wọ́ agbókù sínú tààrẹ́ anábì náà sọ̀kọ̀ bísímìlá wà ẹ̀lẹ́ mílẹ̀tì rọ̀ṣúlélá ìlú wọn náà ń gbọ́ lọ́gbàdà kọ́njọ́ kan yẹtù tó máa súfè nígbà tó fẹ́ kú sí sáré wípé ah, bàbá súfè náà gbogbo ẹ̀ náà lọ́lọ́run kúkú gbọ́ ọlọ́run gbọ́ fè yọkàn gbọ́ kó ń sẹ̀sìn ń súfì ọ̀dà kama bisimilá wàhálà mílẹ̀tì rọ̀súlìlà ọmọ bó ṣe ma ọ̀wọ́ tí wọ́n ní ká wínú tẹ́ máa ń gbókù sí sáré ẹ ti wá gbókù sí déédéé ibi tẹ́sẹ̀ ọ wà ẹ wàá gbé jáde agbọn bíi orí rẹ̀ lẹ́wọ̀n àkọ́kọ́ gbé wọn nù sáré o gba agbọn bíi tẹ́sẹ̀ ó gbé ẹ tó gbé bì orí òkú ẹ wàá gbé wọn sàárè gbabi tí ẹsẹ̀ ó gbẹ̀hùn ẹ gbẹ̀wọ̀ títí tẹ́ fi wá gbórí dáyé orí torí bá ti dáyé orí ẹ wàá gbókun dùbúlẹ̀ lẹ́ni tẹ́ fi ẹgbẹ́ rẹ̀ ọ̀tún lélẹ̀ apá rẹ̀ ọ̀tún yóò lélẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọ̀tún yóò wà lẹ̀ ẹsẹ̀ rẹ̀ òsì yóò wà lókè òun gbọ́dọ̀ fúnra rẹ̀ yóò kọjú síbo yóò kọjú sálùkìbìlà ṣùgbọ́n gbàtẹ́ ti ń gbé wọn bísímilá wa ala millati rasulillah tọ́ eléyìí jẹ́ bá ti máa gbé òkú wa wọ sàárè wọn lẹ́yìn ìgbà tí a bá ti gbẹ́ sàárè yẹn tán tẹ́lẹ̀ ìbá yọ a ti da búlọ́ọ̀kù àmà a ti dàbò lẹ́yìn tó bá pé láàdì a ti fi bò lórí tó bá pé rú ètà ń bó ẹ̀yìn ìgbà náà làwọn àdá ìpẹ̀lẹ́ lórí etí ìrètí èmi àti wọnú fa gbogbo rọ́dà ń bá gbogbo kakariri furu kọkọ irọ burúkú tọ́ntara rẹ̀ dànù táyé ti fẹ́ forí ẹ̀ dànù ti kó kan ọ́ dẹni tó ṣe pé lẹ́yìn ọmọkùnrin báyìí ṣe máa kò jù bá ń lọ. ìjọ wa tẹ́lẹ̀ ayé ló ọlọ́ọ̀lẹ́dàá wa nǹkan kì í gbogbo sẹta aláṣẹ aṣẹdáni ó kù díẹ̀ káàtó ìbẹnùwé àwa la lè máa gbé nǹkan pamọ́ síra wa àwa la lè máa rò pàǹtara wa dànù ṣùgbọ́n lọ́dọ̀ Ọlọ́run gbogbo nǹkan kò dòrò ní lọ́dọ̀ Allah ọjọ́ ńlá yìí arántí láti ṣe dáadáa lẹ́dẹ̀ẹ́ ọjọ́ ńlá yìí ẹ̀mẹ́jẹ̀ á bá a bá lọ títí ká arántí ọjọ́ yìí. a máa bínú ìyàwó wa ọ̀gbálẹ̀ yàrá wa ó ti kuruku pípọ̀ aṣọ bẹ́ẹ̀dì ó ti tójú tó ti fọ́kàn aṣọ bẹ́ẹ̀dì wo lẹ́mu ọ̀sàrí subhanallahi alazim ilé tó ti pé ìpẹ̀lì tẹ́rẹ̀ àwọn kòkòrò àwọn àti tí ó máa jẹ̀yàn wọ́n bá yàn àwa tẹ́sán pé náà èmi ìpara tí mo máa fi ń para special wà ní ẹ̀kú ẹ̀kú ara tún ṣe é di àwọn àdín sebọ́mi èèyàn yìí náà àjàmà kankan wà láàyè akadélé ayé tán là dán kankan màmá là ń wo bí ìgbà tó ṣe pé inú rẹ̀ láàmú abẹ láéláé ẹni tí bàbá rẹ̀ kú bàbá dà bàbá tiẹ̀ ń bẹ láyé bàbá tó bí bàbá tiẹ̀ ń kọ́ wọn ò kúkú jábọ́ láti sánmà bàbá tiwọn kọ́ bẹ́ẹ̀ náà làwọn ọmọ máa wà ẹ̀yin ọmọ pé ọlọ́run ọba ó ń fi yá wa dànù díẹ̀díẹ̀ pé ẹ̀yin náà náà náà lánàá lánàá irun gbogbo wa dúdú ni sábàrí tí kankan tanná lórí wa bí what is that irun fún mi òun sọ fún ọ pé ìwà náà ti ń click òun ti ń click nọ́mbà tá a wí o inú bí ọ pé ẹ alọ́ náà náà kò tí ì yá ọmọ ọgbà irun ká ọjà kó lè yọba adigun tánà bíkébíké yẹs alhamdulillah alhamdulillah àwọn tó ń wọ àwọn ọmọdé eh, bàbá yìí ti gbó kò tí ì gbó ojú kan náà nìwọ náà wà oníkálukú wa ń súnmọ́ sáré lójoojúmọ́ ni sáré náà là ń sọ ọlọ́run ẹlẹ́dàá kó jẹ́ ká bá dáadáa pàdé iṣẹ́ rẹ téèyàn ṣe téèyàn fi kábàámà láyé nínú sáré àti lọ́la kéyàmà ọlọ́run kò fi wá sí kóńgẹ́ wáyé o a rí i pé ìṣẹ̀lẹ̀ ńlá ń ṣẹlẹ̀ nílé ayé ní ọ̀tún àti lósì ní àyíká gbogbo ibi tí à ń gbé gbogbo a sì lè korí bọlẹ̀ kákásẹ̀ òkè kálá àmàntín lọ láwùjọ gbogbo wákàá jùlọ ńgbà tí ilé ayé tó ti lújára wọn ó dàbí ìyàrá ẹyọ kan á rí i ìbò democracy wọn tí wọn máa ń di wọn di lamẹríkà yìí eléyìí tó ti pé awuyewuye sì ń lọ lórí rẹ̀ láàrin wọn títí di báńsì ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn atúnṣe kí wọ́n máa ń fẹnu wa rọ́ọ̀fù fẹnu já géètì wọ́n fẹnu wa rọ́ọ̀fù wọ́n fi já géètì lórí ìbò àdánù yìí èyí tó yẹ kó jẹ́ kí ẹni tí ò tí ì ríran tún ríran ẹni tí ò tí ì gba Islam kó gba Islam olóyè ni pé àwọn arìnrìn èké wọ́n ní àwọn arìnrìn èké ó kún orí gbogbo social media àwọn pàìtọ̀ rẹ́fúrẹ́mù lóríṣiríṣi tó ní kálukú sọ pé a ah, ètò wà bẹ́ẹ̀ ni ó tún wọlé owó ti fi hàn wá ní à fóònù ẹ̀dá wà ní ọ̀pọ̀ fún ọ. èmi kankan ni mo sọ ìwọ gẹ́gẹ́ bíi ìtàn ìwọ tó ọ̀dára rẹ mà tó ọmọ tí ó ṣẹlẹ̀ sí ọ ní ọ lẹ́sẹ̀kẹsẹ̀ ambọ̀sibọ́sì tí ó ṣẹlẹ̀ lẹ́yìn oṣù kan oṣù méjì ẹnìkan wà lọ tó sọ social media padà pa ìtọ́ lágbájá ibi tó ti sọ wípé Trump náà ni ó tún wọlé pàìtọ́ tàmẹ̀dọ́ bí tó náà ti sọ olúwa ti sọ fún wa olúwa ti hàn wá àwọn ọ̀rọ̀ burúkú gbóná àfa ìbò àdánù ń gbà wọ́n dì tán kí ló padà ṣẹlẹ̀ ẹni wọ́n ní ọ̀wọ́lé sọ́wọ́lé kọ̀wé àkọ́bá wa ló dìdì tẹ́lẹ̀ náà kò sẹ́ńtọ́ máa ń tọ́pa mọ́ ọ̀kẹ́jẹ́ bá àwọn èèyàn náà wà sọ pé tí wọ́n bá ń gba òròmọ díẹ̀ wọn lọ́wọ́ ọkú wọn ò wọn ò dí wọn lọ àkìtàn ọjà òní. sẹ́lẹ̀ yìí náà ń gbàgbọ́ pé àwọn àfa kan wà sẹ́ńtọ́ máa ń tọ́pa mọ́ àbí bẹ́ẹ̀ náà kọ́lẹ̀ yìí náà ìbá pọ̀lọpọ̀ nínú yẹn lè dáwọ́ lé nǹkan kan àfi kẹ́ lọ bá babaláwo àfa kan ẹ bá wa yẹ̀wò ìyẹn fẹ́ gba sẹ́lé ilé ilẹ̀ lọ́ọ́ máa kàn jojúmọ́ wọn á fẹ́ gbélé pẹ̀tẹ́sì fún ọ á lọ bá babaláwo àfẹ́ ìbá ń dẹ́wò ṣé iṣẹ́ òun tí òye ò ní kọ́ mi. òye bá yẹn nígbà tí o ṣe pé ilẹ̀ ilẹ̀ wọn ní ọkàn orí orí pákó lọ́ọ̀kàn òyìn lè kọ́ wọ́n á nílé pẹ̀tẹ́sì yi ni otu ìyè òní kọ́ mi o tún fún òpùrọ̀ láyè àti rírọ́ pa wípé òyìn lè kọ́ hm, òyìn lè kọ́ sọ́ra sẹ́wọ̀n tó ń jẹ lẹ́nu ẹnu ìwọ náà sì wá sọ̀rọ̀ ẹ̀lẹ̀ lórí tó fẹ́ gbọ́nẹ lẹ́nu ebi afẹ́ fọmọ so ẹ gbà nìkan lọ́ máa ń tọ́ pamọ́ eléyìí ti máa ń tọ̀ yẹn di kẹfẹ́ ẹni tí ń bá yín yẹ̀ ẹ́ wò sódì ọjà sọ́nà ọjà ìjọ tí ó kù ń wọ́kù lọ́ba jáde lé ọlọ́run ti kọ́ pé tó bá ti jáde sẹ́nu títí àti bọ́ sára dà ní òkú téèyàn bá rí téèyàn jáde náà yọ <laughs> téèyàn bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìyẹ́ oníjẹ o láti ayé ń bì ẹni tí ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìyẹ́ ọ̀jẹ pẹ̀lú wọn sọ̀rọ̀ kí wọ́n fi jẹ wọ́n tún lọ fún babaláwo ni. torí ẹ amọ̀sibọ́sí ẹnì kan ń gbẹ́ndì wọn á kó ń pa ìtọ̀ òun kìíní kan wọn ti fi hàn ta ní fi hàn òpùrọ̀ bú. lẹ́yìn náà ẹ dimú gbogbo tí wọn bá ti mọ lórí tọ́lọ́n sẹ́mi pé tí wọ́n ń pè ní democracy ìtumọ̀ rẹ̀ ní ìjọba táwọn èèyàn ṣe fúnra wa lórí àwọn èèyàn ẹgbẹ́ wa kò sí ń tọ́kọ́lọ́ ń bẹ̀ tí wọ́n ń pè ní democracy ìdí nu táwọn fi máa sọ pé ìbò àdánù ìbò òfò torí pé tí wọ́n padà rìsọ́ọ̀tì sí ni pé ẹ̀yọ ọwọ́ ọlọ́run kan nínú gbogbo ọ̀rọ̀ yìí kẹ́hìnà ń ṣe láyé tá a bá ní ká má fi tọ́ ọlọ́run sí tí ọ̀yọ́ rí rere kò sí torí ti eléyìí ẹ rí i pé ìgbà tí wọ́n dì í náà tí wọ́n lẹ́nìkan lọ wọlé àwọn wọn ń tara wọn dànù wọ́n lẹ́nìkan lọ wọlé ntí máa ń ṣe wọn láfíríkà ṣe wọn lámẹ́ríkà báyìí sẹ́wọ̀n kí láfíríkà tí wọ́n bá dìbò fún yẹn olórí ó sọ pé èmi mọ wọlé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ èmi mọ wọlé irú rẹ̀ ti sàn lámẹ́ríkà báyìí ẹni tó wà ń bẹ sọ pé èmi mọ wọlé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ gbogbo ní ọba ṣẹlẹ̀ ọ̀ṣẹlẹ̀ àdúpẹ́ fọlọ́n tó ṣe wá mùsùlùmí àdúpẹ́ fọlọ́n tó ṣe ní mùsùlùmí tó ti wá lọ́mọlẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam má gbẹ́sìn rẹ lọ sọ́dọ̀ ẹni tí wọ́n bẹ́sìn rẹ jẹ́ o mùsùlùmí yìí lọ sílé oníyàwó mùsùlùmí yìí lọ sílé oníyàwó ohun yòówó lè máa lò àtẹ́lẹwọ́ ló ń lò omi ló ń lò ìràwọ̀ ló ń wò kọba ẹjẹ alùpàánì yìí kọba jẹ alákòókò ọ̀ràn má lọ sọ́dọ̀ ẹnìkankan má ara rẹ jẹ kò sẹ́yìn kankan tó máa tọ́pa má àwọn ẹni tí ń fi títà yín jẹ táwọn ń fi ń jẹun láíláí ọmọ sọ pé àwọn máa tọ́pa má náà ni. nítorí pé táwọn náà bá gbà bọ́lọ̀ ti ti sọ bí kò sẹ́ni tó máa tọ́pa má àwọn fẹ́ dínà jẹ mọ́ra àwọn ni. ìdí nu tó ń bá lọ lọ́nà ẹnìkan sọ pé ìrìnàjò ni wèrè rí sí ọ. ọ

post office lásán ṣé lẹ́tà tá a gbà post office tọ́wọ́ ajá sí ọlá tọ́já sọ́là ṣé post office láàmà dúpẹ́ fún. sọ eléyìí túmọ̀ sí pé ẹja sọ ẹ̀sìn wa ẹ má lọ ilé oníyàwó ẹ má lọ ilé alágbígbá ẹ má lọ sílé àwọn ọlọ́pẹ̀lẹ̀ ẹ má lọ sílé àwọn tó ń dafá ẹ má lọ sílé àfà tí ń tẹ̀yánrìn ẹ má lọ ilé páìtọ̀ tí ń dòró kọ̀ọ̀bá àmọ́ adé pọ́pọ́ pa ọlọ́mà ọlọ́ọ̀nìkan lọ́ọ́ máa ń tọ́pa máa. ẹnì kò sì sítọ̀ máa ń tọ́pa mọ́ ọlọ́run ẹlẹ́dàá wa kó sí gbogbo ní ti máa bani lẹ́sìn jẹ́ ọlọ́run máa fi sàdánwò fà wá da nínú ẹ̀sìn wa ọlọ́run máa pọ̀ ti sì wá lọ́wọ́ eléyìí tó kù ọlọ́run dàpọ̀ tún wá sí ràn wá lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba olóríire ni kò sí lásìkò tí àwa mà nípa dáadáa tẹ́sí kárántí pé nínú tọ́lọ̀ fi pa wá láti àwọn tá a jẹ́ mùsùlùmí tá a jọ ọmọ lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam olóòní ká máa pọ̀ ní mímọ́ àti as-salatu fọ́gà wa ànábì tiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé ànábì yìí ọ̀gá lọ́la débi pé ọlọ́m àtàwọn màláìka rẹ̀ gan àwọn náà tún ṣe as-salatu fún ànábì wa Muhammad sallallahu فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تقن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأصلح لنا اللهم بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله